Um, darling ṣé o wá rí èyí látijọ́ tí mo ti wọ inú ilé òun lówó ti ń bẹ́ẹ̀ gbé lọ́lá ti ń bẹ́ẹ̀ gbé ìfọkànbalẹ̀ ti ń bẹ́ẹ̀ gbé ó rí pé gbogbo nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe gbogbo ìwọ náà ń bá wọn ṣe lẹ́sìn ìyẹn wá túmọ̀ sí wípé ẹsẹ̀ mi já nínú ilé ẹ̀ èmi lè yẹ kẹ́ máa pè mí arọmọkẹ́ adùnbárìn màdùnṣe. ọmọkẹ́ ẹ àbúrò mi má ṣe wàhálà jù kò yí ọkọ tó fẹ́ ni torí kánú iṣẹ́ ni ó tá ipò mọ ilé tó ti wá mú ẹni á mọ̀ pé kò síbi táwa dẹ́sẹ̀ sí tí ò lámì rẹ nù mm. bẹ́ẹ̀ ni. inú mi dùn púpọ̀ and mo nígbàgbọ́ pé oore tó ju ilé lọ á tún wọlé láìpẹ́. àmín àmín àmín àmín. nǹkan tí ọ̀rẹ́ mi ṣe ń sìn ó ti ń pè mí náà níjà so mo gbọ́dọ̀ surprise láàrin máwọn rí fún mi ní bóyá nǹkan bíi oṣù mẹ́fà. six months. yà máa gbé lé gbọ́ ẹni tí màá ṣe máa surprise ẹ̀ hmm. wá bí mi náà ṣe ló ń kọ́ máa surprise ẹ̀ mọ́ so máa fún un. Hmm. ṣé rí gbogbo ọtí ìtẹ̀sẹ̀ mi ń ìmọ̀ pé gbòòrò mi kò tí ì tẹ̀lé rí ẹja ẹja ẹja. lè máa ṣèyàn léṣe. ṣé ká ná owó tó ju. Ah! bẹ́ẹ̀ni ọlọ́run ó wà nílẹ̀ ní ṣẹ̀kẹ̀rẹ̀. Ah, ah. orí ọlọ́run ò ṣe pa mọ́ra. ìrọ̀yà àmì ò fọ orí pé mo tó tọrùn ṣe. àsìkò gbádùn lélẹ́yìn. àsìkò gbádùn ni o. bẹ́ẹ̀ ni àbúrò mi kọ́ rẹ̀. ya ya ya ó yé mi ah gbogbo àná gbogbo àwọn àwọn nǹkan tó ń ṣe ẹ́ kọ́ ló ń ṣe mí. nǹkan tó ń ṣe ẹ́ kọ́ ló ń ṣe mí bíi ti báwo. at least mo send owó kan sákàǹtì ẹ̀ lánàá so mi ò rò pé ó yẹ kí problem kankan tó wà. wo ọ̀rọ̀ owó yìí kọ́ ló ń ṣe mí ṣé ìwọ ò tẹ̀ kí n báyọ̀ dárò ọ̀rọ̀ ayé yìí ẹ́ látijọ́ tí ti wà nínú ilé yẹn mi ò gbọ́ pa débi tí mo máa gbọ́ po mi ò lóyún àtàrọ̀dà lẹ́rìí ṣó wàá dà káwọn ẹbí ẹ wá sí ilé kó wọn máa fọwọ́ kún mi lójú ẹ kó máa insult mi mọ́lẹ̀ gbogbo àwọn olùtọ́ ti nífẹ̀ẹ́ mi tẹ́kùn fìgbà mi tọwọ́ tẹsẹ̀ kó wá di wípé màá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò ní tàlé tí wọ́n mọ́ ẹ nínú bá mi ṣíwọ́ ọ̀rọ̀ ara mi ẹ bá mi dá sọ̀rọ̀ ayé mi. ẹwà ẹwà ẹ̀rù bá ọmọ lẹ́wà mo rí pé ìyá ẹ̀dẹ́ ní tẹ̀lé èmi pẹ̀lú ẹ̀ sì jọ lọ sí hospital ìjọ òru tọ́ndẹ̀ rán test lórí àwọn méjèèjì wọ́n lò ní problem èmi náà ní problem so anytime ọlọ́run lè ṣá mi sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọlọ́run ò tí ì kúrò nídìí iṣẹ́ rí ẹ ẹ́ má ronú bó ṣe ń ronú yìí o gbọ́ fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ má wọn ṣe ya. wo àfi kó lóun yá tètè ṣe ya ni àfi kó lóun yá gbà ní gbogbo ìyànjú ẹ ní ìmọ̀ bó ṣe fẹ́ ṣe àfi kí n lóyún nínú ilé yìí ṣé òun bí tì mí ni o ní ládùúgbò gbogbo ọlá tó ní wọnú ilé wa bó ṣe rí gbogbo àwọn èdè bá wọlé báyìí ló ìyá ọ̀rọ̀ báláyé ní ẹ̀rọ ìyá ọ̀rọ̀ olówó ní ẹ̀rọ wá sọ fún mi adé ìdọ̀tí kí n máa tẹ̀lé ọmọ gbójú ní ilé ọ̀hún kí n má lè rọ ọmọ gbé pọ̀ ẹ́ wá ẹrù tèmi ò ní dẹrù ẹlẹ́rù o sórí inú ilé tó ń wo yìí mo mọ̀ wípé mo máa bí obìnrin àbírú mo máa bí obìnrin àbíyè a ní kí n tiẹ̀ rí pátánà nínú ilé yìí kájọ máa dànù léwu gbogbo ilé bó ṣe ẹ kí tiẹ̀ ní pátínà nígbà tí wọ́n bá lọ tán kájọ máa pariwo mọ́ra wa kájọ máa bára wa ṣeré ẹ kò sí bá mi dárú ọ̀rọ̀ ara mi tí kúrò mi ká ẹ lára just put yourself in my shoe tó bá dé pé wọlé mi ń kọ́ ẹ ká má rí ni Paul wí kóbìnrin àjòjì kọ́kọ́ lòun wọlé gbúrúgbùdù kúrò ní ọ̀fẹ́ bàbá mi òun fẹ́ bàbá mi lágbẹ́nu lé àbí òun fẹ́ bàbá mi fi ọkọ àpàtà tí èyí ṣe tó bá sọ wípé òun ò ní dá sọ̀rọ̀ mi tó bá sọ pé òun ò ní jáde sọ̀rọ̀ nǹkan tó ń ṣe mí màá dẹ̀ jáde fún ara. a lọ síbi tó ń lọ yìí mi ò fẹ́ kó lọ ọbẹ̀ rárá o gbọ́ fi ọkàn ẹ balẹ̀ má jẹ́ ká lọ máa dájọ́ kan síbì kan àjọ àdáàkú ká máa lọ sílé yẹ̀mí má lọ bẹ o wọ́n lè dálé ẹ o mi ò dẹ̀ fẹ́ kí wẹ̀ wáyé. ọ̀rẹ́ ti yé mi kò yé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti wá gbé mi ó ti yé mi pé o ti ní obìnrin kan níta tó fẹ́ gbé wọnú ilé yìí torí tí o bá lóbìnrin tó fẹ́ gbé wọnú ilé yìí ìwọ ń gbọ́dọ̀ kó máa fáyé ni mí lára nulẹ̀ pé àkílódé dè ewo ni ìjókòó àtàárọ̀ dalẹ́ tẹ́ pé o ò tẹ̀ ronú àti lọ́mọ wọ́n máa sọ fún mi pé o ò ní mí lára wọ́n máa sọ pé o ti fi mí lọ́kàn balẹ̀ lọ́nà ọkọ lọ́mọ nínú ilé kí ló mean wo bíbí ni ìyá mi bí mi èmi náà máa bí tèmi o tó bá sọ pé ò ní gbọ́ èmi gan ò ní gbà yẹn sọ tó ti wá ń bínú nìyí. bàbá tẹ ẹ̀gbọ́n mi ti dé o má ju ọjà Babajide. Ah. Babajide tí ìyàwó wa lélẹ̀ ọ̀ àǹtí ẹ káàbọ̀ ẹ máa fẹ́ sẹ̀lẹ̀ sọ̀lẹ̀ ibi ọ̀wọ́ ṣe fine. ìyàwó wa ọ̀rọ̀ kan. nílùú yìí wọ́n gbà. ọ̀bákẹ́ ọ̀bákẹ́ àti sóríire ẹ̀jà yáwó wá. ó ṣe okó ọmọ ṣe aṣọ bí mo ṣe rí ẹnu mi tó dùn ara mi yá ẹ á dára fún ẹ o ṣe gbọ́kàn tuntun wáyé tó tún mọ́ mi dání inú mi dùn ẹ ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ náà wo bí káwa lóòótọ́ ọ̀la rẹ̀ náà iwájú ilé o ogun èkó torí gbàdọ̀ tó gbọ́kọ̀ dé yìí sí ìgbéraga mi ó tó lè kàn sí ìlú omi sọ́gbọ́ a lè ṣèwádìí ilé òun náà. ẹ sà gbogbo ń tẹ sọ ló yé mi inú tèmi náà dẹ̀ dùn àmọ́ ẹ túbọ̀ jẹun ọmọ pẹ́ ìyá wa tí òdò jẹ náà kì í ṣe pé ohun àwa ọtí bí ọlọ́run ṣe fẹ́ ló ṣe ṣe àmọ́ ìtẹ́ wa kù fún wa ẹ̀ gbogbo ohun tó bá wà ní kápá mi láti ṣe fún ìmọ̀ ṣe láti make sure kò mọ̀ tọ́jú ṣe wá rí nípa tinú ilé tẹ ló ti ṣe irun gidi ìta náà máa ṣe irun gidi tó bá máa fi rí oṣù tá a máa bọ̀ sí màá rán àwọn ọmọọṣẹ́ mi wọn wá ṣàbùjẹ. Babájídé ṣègùn dúpẹ́ ó wá kò kíní kan dákun nítorí tọ̀nà orúkọ rẹ̀ ò ní bàjẹ́ orúkọ ẹbí rẹ̀ ò ní bàjẹ́ látọwọ́ ẹ̀ dákun máa ṣe jẹ́jẹ́ o. àwọn akẹ́kọ̀ọ́ mi kí ọmọ mi kí o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lọ́ọ́ bá yí o lọ́dọ̀ àwọn kétékété rẹ̀ márìn ìkó nù wọn lóòótọ́ gbogbo ẹ̀ ló mọ̀ mí pé wọn burú wọn ń ṣàwàdà àmọ́ wọn kákàkó kà mọ́ mi lọ́wọ́ rí èyí sì borúkọ bàbá àti ìyá mi jẹ́. nísìnyí tí mọ́tò ti dé oríṣiríṣi ọ̀rẹ́ ló máa máa wá wọ́n máa ní máa ṣe ti bí máa ṣe tọ̀ ọ̀hún iṣẹ́ tó mọ̀ ń pẹ́ má bá wọn ṣe o ọlọ́run ní borúkọ rẹ̀ jẹ́ o nítorí tọ́lọ́run wọn sì lè jẹ́ o. gbogbo ẹ̀rọ yẹn náà dẹ̀ ní báyìí nínú rí ọ̀rẹ́ mi nítorí gbàdá gbọ́dọ̀ mọ̀ kó dé gbọ́dọ̀ mọ̀ kó dé. Ah, ìyókò mi ẹ ṣe inú mi kò dùn ni bẹ́ ṣe ń gbé mi gẹ̀gẹ̀ tẹ̀ ń kẹ́ mi lọ́tún tẹ̀ ń kẹ́ mi lọ́sì ah, ẹ wo inú ìyọkan tí ń ṣọ wọn irú yìí mo ti ń wá láti ìjọ ìjọ láti ìjọ tó ti pẹ́ hmm. ah, ṣé kí mo ṣe máa pàdé irú ìyọkan báyìí láyé mi. <laughs> ìwọ orí mi mà ṣe o mm. ìwọ ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ tó fìyà jẹ mí o. Ah! Mm. <laughs> ẹ wo <laughs> ṣe rí ah, inú mi gan dùn sí yín gan ni torí ah, ẹwẹ́ kò tọ́jú ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi máa ń ròyìn yín fún mi gan. ó ṣe ọdún márùn-ún sí ìtàn wàyí tó ti máa ń ròyìn yín fún mi. ṣé ṣó pé èmi ò sọ̀rọ̀ ọ̀ọ́ ṣọ́fẹ́ máa pawọ́ fún mi ni. <laughs> irú ọ̀ èmi àtọkọ mi àmọ́ra nísìnyí kò tí ju bí ọdún kan lọ bóyá kò kí n ṣe lè rí sọ̀rọ̀ rẹ̀. èyí ẹ ṣé ẹ̀yin kọ́ ni ọmọ ilé wa fi tàbí wọn. Èmi ni to boy you. Èmi ni mi ni it's nice meeting you. <laughs> nice meeting you. Ìwà kò jẹ́rìí ẹ̀ báǹtì ẹ̀. Wo aya mi, ò ní dààmú o. Mm-hmm dákun bànújẹ́ ò ní wọlé tọ̀ ẹ́ dákun gbéra báyìí kó wá lọ dín ọbẹ̀ fún èmi torí ọbẹ̀ rẹ ni wọ́n jẹ lé ní sórí gbogbo atótónu tó ń bẹ ṣeun tí a bá jẹun tán ẹ lè padà sí yín o wo wọ́n rìn bá gbàdà torí wọ́n ti wò mí fún lábúlé yìí pé wọn ò lè ṣoríire mọ́ wọ́n jẹ́ oyè wọn pé ọmọ mi ti ṣoríire ó fẹ́yàwó wa ó tún rọkọ̀ tuntun ọwọ́ gbọ́. Hmm, bàbá kẹ ẹ ṣàrògà pọ̀ láwọn tẹ lọ́n gbúròyìn káàkiri ládùúgbò mi ò fẹ́ wàhálà fún ayé wa. wàhálà wo ẹni bá ranjú ibi ẹ̀ ń fọ ni aya mi gbéra ńlẹ̀ òbí dà mí. ìyókò mi bí ìyá bẹ́ẹ̀ ni ṣèlú láìkẹ́ gan-an ìyókò fún mi ọ̀pọ̀ ẹ̀ máa ṣe yẹn àjọ ń ṣe yàtọ̀ sí ọkọ̀ àti ìyá. Hmm. ṣẹ̀rì ìyàwó mi ẹ ṣàtìtì wa lọ dáná èmi àti àmàsọ̀rọ̀ wa lẹ́tà ẹ ti gbọ́. tó mọ̀ nípa náà ló máa ń fa ó ló máa ń fa nàgbà tó máa máa bẹ̀ sọ̀ tó máa máa rí mi. fílẹ̀ fílẹ̀. mo mú jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ mi ò ní lẹ́nu láyé ọlọ́ọ̀kọ̀ lọ́mọ yìí. lẹ́yìn tọ̀nà mi tó wá sí pé kó mi lọ́mọ bí ojú mi náà ojú mi. èmi ò mọ̀ kíyàn dájọ́ kíyàn máa yàjọ kó àti ilé mo ti mọ̀ bóyá dá mi ò dájọ́ là. ẹlẹ́dàá rò dájọ́ là ẹlẹ́dàá rò dájọ́ là wọ ọkọ̀ mọ̀ kí ló kẹ́mi pẹ̀lú ọ̀rọ̀ àjọba yìí nìsín oníkẹyàn ya olówó tẹ èmi máa ya olówó máa ya yín five thousand àwọn tí wọn lọ dájọ fún o gbúdọ̀ lọ bá wọn àti pé tó bá dìwọ náà tájọ bàbá tó bá kan ẹlòmíì tí wọn náà bá rówó dá ṣé wọn pa ọ ni márùndún àdúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kìí <laughs> Bye. hello ṣáàmà báyìí sí. owó bá wa ara ilé mọ̀ darí. kíbi ojú má kọ̀rẹ́ lọ́wọ́ kì í ṣe yín. owó gbogbo ni ọ̀rọ̀ àwọn alájọ yìí ni o tó ń bọ̀ nígbà tó bá ń ṣe ìwádìí olùwẹ̀ pé kólú ẹ̀ dá ìkólú ẹ̀ tó lè bá ní kólú ẹ̀ wá gbìyànjú ká tiẹ̀ sí kíni ká tiẹ̀ test wọn wò lọ́ máa kówó olúwẹ̀ lọ́ máa fèrè iná ká yí mi bóró ká yí mi bóró. ìwọ ń dájọ́ ń dájọ́ ẹni bá ń dájọ́ yìí lè sórí ire àjọ ah. kì í múyàn sórí ire ọ̀hún máa gbọ́ àwọn àní ọ̀sẹ̀ọ̀sẹ̀ five thousand àwọn ni ẹ̀ máa gbà ẹni yẹ kò lè sórí ire bí ọ̀bá ń ná owó láyé yìí kí ọ̀kọ́ síbi kọ́kọ́ síbi sí ó máa gbà rí tọ́ntù máa pọ̀ rẹpẹtẹ èsì irú àjọ àjọ gbèrè olè dákiri tí o gbọ́ pa ego bet ego ego bet Nigeria limited òun <laughs> rè o gbogbo ilé ń bú mi o ilé iṣẹ́ yìí o pẹ̀lẹ́tẹ̀ ní pọ̀jù n kò dàṣẹ lọ́rùn ẹ̀tẹ̀ ní mọ̀ta ego bet gèrè o mo ti náà kí ẹ o tíkẹ́ẹ̀tì mi ò bàjẹ́ o asẹ́mi ń gò bá tíkẹ́ẹ̀tì mi jẹ́ o ẹ̀yìn bẹ̀ ò bàjẹ́ o òun rè o òun rè o ẹ wojú lẹ o kẹ́ ẹ lè mọ̀ pé inú mi ń dùn àti sálẹ̀ kún mi owó tó wà lápò mi bẹ́ẹ̀ fi ṣe dàsí àfún yín. kí ló máa ń ṣe é gan-an nígbà tí ọgbọ́n àbáyé sọ ní pé ego bẹ̀ ṣé tí ọ̀nà tó máa tẹ̀ máa pè yàn pé kí wọ́n máa já tíkẹ̀tì inú ọjà ṣé àwa tó ti rí bí ń gbé àwọn pákẹ́jì ládùúgbò a máa máa já tíkẹ̀tì lọ́jà fáwọn ego bẹ̀ kí ló kàn tèmi pẹ̀lú já tíkẹ̀tì. kò ní kẹ́ já tíkẹ̀tì inú ọjà àti pé kí ní yìí tá à ń ta yìí kí ní kọ̀ǹpútà tá à ń ta báyìí tó máa ń pẹ́ bọ́ọ̀lù máa gò ilé máa ń wí mi mr okele aishe ẹ̀yin náà ẹ lawọ́ tó bá wà lọ́wọ́ yín ẹ ń fúnyàn tètè máa ra ọrẹ́jì pílásìkì fún lóẹ̀ nígbà míì bí ẹ bá dá ẹ̀yin náà gbà ẹ ra ṣàtìkàtì. <laughs> ẹ ẹ dákun wọn bínú ṣé kí ṣe kí ni owó fẹ́ẹ̀kì tí wọ́n máa ní wọ́n ná lọ́lọ́ kó wá fèmí tó ní òun fèmí ní two thousand ló fún mi. Eh, ọlọ́run kò ní jẹ́ owó ẹ̀ ṣe fẹ́ẹ̀kì o ọ̀rìjìnà ó bá rú ẹ lójú mú báyìí kó dalẹ̀ agbéra tán. wọ́n yẹ irun àwọn píkà wà níbí. ẹ kẹ má dalẹ̀ lóòótọ́ ọ̀rẹ́dìyàrè mo fún ẹ mo ṣe máa fún ẹ lówó burúkú ẹ mr kẹrìmájẹlẹ. <laughs> ẹyin náà ìṣọmọlúwàbí ti bá mi lẹ́yọ̀kan ayá bínú pé mo gé orí ń sí àfọ ẹgbẹ́ orí ní mo ti mo jẹ ó ti gbogbo ẹ lọ. egobet ah, egobet. Eh, so jẹ́ lóòótọ́ so takiri lóòótọ́ ni. bó ṣe wà bí n bá máa sóríire òun rè mú dání mi ikọ́ ikú òun rè é gbọ́dọ̀ bọ̀ sómi ṣẹ́gbọ́n bóyá wà ní máa sùn àjọ sùn ni. olórí ṣe rí ẹ̀wọ̀n pé lóòótọ́ lóòótọ́ mo ti máa ń sọ̀rọ̀ fún kótó tó lábẹ́ dédé pé ẹ máa yá mi lówó bíi five thousand. ṣẹ́gbọ́n ṣe rí ọlọ́run tó wá ní kí ọ̀rọ̀ owó yìí kó wá bó ṣe wáyé ṣẹ́gbọ́n gbẹ̀gà mi ẹ̀wọ̀n. orí ẹ̀ burú sá. mọ òwèrè bó ti náwó bíbà tí wọ́n fẹ́ fi rékì wá kọ́ta. Ah! kẹ́mi yọ ní kété ọ ó jọ fáwọn méjèèjì lówó kọ́ ni ó gbọ́dọ̀ lọ́jà láyéláyé rẹ̀ mọ́mọ́ bá mi dán nǹkan tó dánwò mọ́ kẹ́mi yọ lówó owó fowó mọ́ yọ. torí ara ń fún mi sí ọlá bẹ̀rù kí ni mo ṣe ó lọ́wọ́ so oògùn wọ́n wá sọ pé kó a owó lé àwa lọ́wọ́ ah. sórí àjẹgún ni gbẹ́ndẹ̀bọ o èmi owó rẹ̀ yìí na tí o sí kankan tó máa tẹ̀lé. kò sí oògùn. ẹ gbé bẹ̀tẹ̀ lórí burúkú wo lọ́n tẹ́tẹ́ ti bá yé ẹ jẹ irú yìí tó bá yọ ọmọ ta tẹ́tẹ́. Ah ìwọ ah. mo ti gbọ́ lọ kówó ní nígbà náà. wo bí ẹ sọ pé. kí ló ti ń ṣe báyìí fún ọ̀rẹ́ náà kí ló ti ń ṣe báyìí fún ọ̀rẹ́ this is not fair fi gáyìí lọ́rùn sí ilé ẹ̀ tẹ́ púpọ̀ sókè ìrajà ẹni tó ń feed tó ń clothes tó tó fún lówó stick kò tẹ́ lọ́rùn ó tún máa twitter fi gáyìí sílẹ̀ tó bá fi sílẹ̀ àwọn a lot of guys are waiting for you outside there living torí ọlọ́run kó bó ṣe nù ẹ̀ mọ́ ẹ̀ kó ṣe é léṣe torí ọlọ́run fi gáyìí sílẹ̀ fi sílẹ̀. mo ṣe ọ̀rẹ́ mo kókó àpèṣètè sórí alátiṣe tèmi gan òun ló máa máa ti ṣe ara ẹ̀ wọ́n máa ronú sí i tí ó bá ṣe ọláìfẹ́ tí mo rí sí i tó yẹ kí n máa aláwọ̀ ẹ̀kọ́ máa ṣe òkùnkùn tó ṣe fún mi fún mi. táìmù lọ jọ jọ jọ mo nífẹ̀ẹ́ ju ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn lọ́la ọkùnrin tó pọ̀ lóde ẹ̀ ń ta jọ́ torí ọlọ́mọbìnrin tó ju gáì sílẹ̀ oúnjẹ ọ̀fẹ́ ló jẹ ilé ọ̀fẹ́ ló ń gbé hotels ló tún fẹ́ tó ti ṣe fún wọn lójú yọ kó níyàwó kò tún tẹ lọ́rùn fi gáì sílẹ̀ fi gáì sílẹ̀ ṣó ti bọ́ fi sílẹ̀ jọ́dọ̀ yọ lọ. alájà bọ́lá ni ṣé bí n bá sọ òkúri ọ̀rọ̀ fún ọ̀rẹ́ ni ṣé wọ́n gbọ́. a gbọ́ ọ̀rẹ́ mi ni a gbọ́ afẹ́ sọ àfà máa ń gbọ́ ìgbà ní gbọ́ ní ìwọ ní tẹ̀lé ọ̀rẹ́ mi débi mo lè nígbàgbọ́ wípé gbogbo ìṣòro tó bá mi débi báyìí pátápátá pẹ̀lú ti di pẹ̀tẹ́lẹ̀ mo nígbàgbọ́ nínú mi. ọlọ ìyá wa ṣé rí ọ̀rọ̀ tẹ wá béèrè fún a kì í tẹ̀ túfọ̀ ajá o wọ́n ṣòkò ìrọ̀rùn náà fún un ẹ lọ tẹ ọkọ yín inú dáadáa nípa ìbímọ náà ẹ bá pè wọ́n ó kéwọ́ fún un. ṣe wá. ó ní surprise surprise bájà kan bí ọ̀rọ̀ rẹ bájà kan bí ẹ̀kú jẹ́ gbà tí jẹ́ gbà tí. ọ̀kan ní mo sọ ọmọ fẹ́ mi lè bá ẹsẹ̀ ìyá báwo ni mo báwo. alára ó tún máa gbára mi yẹn ọjọ́ wa ń bèrè. fọ oyè ẹ̀ má fọ ìmọ̀ kémi àti àjọwọ̀ alákàyè wọn àná so mo yí lọ́ọ̀fù ẹ̀ mi náà ṣe lọ́ọ̀fù mo mọ inú ẹ̀ pé àkọ́gbé inú ẹ̀ ni ṣe gbogbo nǹkan tó bá ti bá ẹ sọ gbọ́rùn ajá ẹ ló lẹ́rù ṣòye má fọ pẹ̀lú ẹ̀ má fọ. irọ́ ni pẹ̀pẹ̀ bá máa pa kí ló ṣe fún ẹ tó fi sá kúrò nílé láti ìjẹta ó fi mí lọ́kàn balẹ̀ tó ń gbé mi lẹ́mìí gbóná láti ìjẹta ló ti kọ̀ mí sílẹ̀ nínú ilé kí lè ṣe mí gbọ̀ngàn má ṣàní nǹkan tí mo ṣe fún ẹ gan pàtó tó fi dé ni tó ń sùn ta. ìwọ ò mọ nǹkan tó ṣe. mi mọ. àtọjúbọ tó ń ṣe káàkiri náà ni pọblẹmù tó ní pẹ. àtọjúbọ bíi ti báwo ìwọ náà kúkú mọ̀ wípé ibi tó bá fi mí sí ibẹ̀ ni mo máa ń gbé ó rí mi kíkọ máa rìn kákàkiri kíkọ máa tójú bọlé onílé ká kí ni mò ń wá kiri gbogbo nǹkan ló fi tẹ́ mi lọ́rùn ó fún mi lówó ó fún mi ní mọ́tò ó fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ gbogbo nǹkan tóbìnrin mi ṣe big girl ló fún mi so kí wá nìkan tó fẹ́ fa pé mo fẹ́ máa rìn kákàkiri. ibi tó lọ lọ́dọ̀ àfáà tó lọ ihun tán gbélé ẹ lọ́wọ́ tó lé mi kú òlé ó ti gbàgbé. ṣe bí ọ̀rọ̀ àjò ọmọ náà ni mo bá lọ ọ̀rọ̀ tí òun bó ṣe máa dá òun máa dá fún wa ni mo bá lọ bọ́lá ṣe máa gbélé jìrìjìrì bẹ́ẹ̀ yẹn sílẹ̀ ẹ̀ tọ́mọ náà fi gbogbo ilé ayé ṣọ̀rọ̀ àdẹ̀ nílọ́mọ ẹ̀ kó dáná. wọ́n ó láti ṣe àwọn promises kan fún mi wàá ṣe ìlérí fún mi pé ó ní ẹ̀bà ṣe àtòjúbọ̀ mọ́. mo tiẹ̀ ti bọ́ lọ́wọ́ ọ̀tá mi báyìí láyé mi nílé ayé mi ni mo sọ pé aláfa kan wà níkan wòlíì kan wà níkan wọ́n ní ṣẹ́gun kan wà bí kan èmi èmi èmi yìí ni mò ń fọwọ́ sọ̀yà pé láyéláyé mi mi ìtinú jẹ́ lọ rú ẹ̀ mọ́ mi ìtinú mi nífẹsẹ̀ mi tẹ̀ta mọ́ gbogbo ìdíbà sọ pé kí n máa lọ ni màmá lọ ṣó ti gbọ́ ṣáàjọ torí tó náà bó ṣe máa padà wálé ló wà gbẹ̀rù gbogbo àwọn ọ̀rẹ́ mi ló fi mí ṣe yẹ̀yẹ́ wọn lọ́kọ mi ti sá lọ wọn ní gbogbo owó tí mo fi ń ṣàkóso àwọn lòun náà dà á ní. jíde ò fọ́ ni ò fọ́ ni gan. ẹ kí ló expect. mìíràn dà. ẹni mi ní tiẹ̀ o ṣàkíyèsí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí hmm. mo ń rí ní rí pé ẹnu ìgbà tí wàá ṣèyàwó ẹ̀ tẹ̀sí padà sí gbogbo àwọn business ẹ ti change nígbà pẹ́yìn méjèèjì ọwọ́ ara yín bára yín mu sórí ọ̀rọ̀ tó mẹ́nu léyìn ah, orí ọlọ́run ni òun àtìgbà tí mo ti fẹ́ ìyàwó mi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí mo ṣe àwọn àkíyèsí kan lágbára jù ah, anytime tẹ́mi pẹ̀lú ọmọ yẹn bá ti ní tàn báyìí ó gbọ́ níṣẹ́ ló máa ń dàbí ẹni pé wọ́n ṣílẹ̀kùn ajé fún mi àwọn bísíǹsì mi ò mọ̀ ń pa wọ́n ń pè mí sí owó ìyá kan máa dé mi wo olóore tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ rán sí mi lọ́mọ. ẹ ẹ jíde. yes. má bínú tí mi bá ní ṣí ẹ gbọ́ táìmù hmm. tí wà tí ọmọ yẹn ti bá jẹ ní sẹ́ẹ̀tì táìmù yẹn lówó yẹn tún máa ń pọ̀ sí lọ́dọ̀ ẹ̀. Ah, ah, kí ló ń sọ yìí àló máa dàbí ẹni pé táàbù kéré wọ́n ṣí ọ̀sà owó fún mi ó ti yé ṣẹ̀ṣẹ̀ yé mi gan báyìí àmọ́ sórí ọmọ tó ń wò yẹn hmm. ọmọ tó ń wò yẹn jìmú dáadáa o ah, ah. jìmú dáadáa mú nǹkan ẹ̀ dání dáadáa má ẹ̀ kó lọ. èmi gan gbọ́dọ̀ sílé orí Ọlọ́run ni èèyàn kì í fi irú ẹ̀ ṣàwàdà kò lè fi ṣeré. báwo ni ṣó gbàgbé pásítà lọ wíkẹ́ ah, mo ti gbàgbé kúndé bìlìbù pé aṣọ mi wà lọ́dọ̀ tí mo ilé mi ti gbà ó dẹ̀ sọ fún mi pé bí aago lòún máa ráyè rùn a gbọ́dọ̀ mọ̀ pa àwọn èèyàn wá kó rí wa kó mọ̀ pé wọ́n gbé yẹn wá o tètè mọ bóyá fẹ́ ṣe o bóyá kò tètè máa pe tẹ́lẹ̀ ẹ báyìí báyìí báyìí ah nígbà máa ṣe báyìí tí o bá fẹ́ ṣe o nǹkan tèmi ń rò báyìí ṣé aṣọ tá lọ lò fún ṣé wọn yẹn ṣé a lè lò ní. possible a lè lò nǹkan tá a fẹ́ lọ front wọn mu aṣọ wọn máa ṣọ́ọ̀ṣì yìí tá a bá tẹ̀lé ọ̀bẹ àrùn mọ́ aṣọ ni àbí mo lọ lọ understand na gbọ́n combination àti prepare fún. káwọn yẹn máa sọ́dọ̀ tailor yìí sí wọn àbí nà ọ̀rọ̀ ẹ̀sùn mi ò ṣé kọ́ máa ń wò wá bí ẹni pé bóyá àrùn ó raṣọ ni àbí báwo kò rí bẹ́ẹ̀ tó bá ti kúrò rí báyìí. bẹ́tà ọkọ mi orí mi ah, kì í ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ gbogbo ìwọ ẹ̀ báyìí ó ti yàtọ̀ wá rí bó ṣe ń fẹ́ mi lójú tó ń fẹ́ mi lójú báyìí rò pé ó ti lo nǹkan fún mi ọ̀rẹ́ mi mo kí ẹ kú oríire ìgbésà tó ń bẹ náà fún ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àkújọ kó orin ara ah, wa. ẹ ká sọ ọ lóde ẹ bèrè ní abẹ́sà bẹ́sẹ̀. Ah, ó ti dìjà ni. mo yẹ gbadá ni ni owó tó dìjà mo yẹ gbadá ni ni. kárí afún kẹ́ni ẹ èmi náà rí mo ní ká ríra ṣé èdè dé mi àbí kẹ́ni mi ọ̀rọ̀ sọ́ọ̀nù tó o rántí wọn àwọn ni mo sọ fún ẹ̀gbọ́n dáadé ọ̀rẹ́ mi Fọlákẹ́ tó ń nà. àwọn kò mú ni ẹni tó gbé sínú lé lélẹ́yìn eh, ah, àwọn tó bá wọlé yìí wá ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ah, gbogbo tẹ̀ ṣe yẹn náà kú díẹ̀ káàkó kóbìnrin fọwọ́ rẹ̀ kún sínú ilé owó ẹ̀ gbogbo ẹ̀ kó fi gbalẹ̀ kó fi kún sínú ilé kí wọ́n máa ṣíwọ́ sókè mi nǹkan burúkú ni. ká tẹ̀ wá zoom pé ẹ̀yin náà lẹ gbé sínú ilé ṣé ó lẹ́tọ̀ọ́ kẹ́ máa lù ú lùkulù ni ó dàbí kẹ́ máa lu àwọn obìnrin kẹ́ máa ṣe bó ṣe wù yẹn ni ṣé yìí ò wípé ọkùnrin tó bá ń gbọ́wọ́ sókè ní obìnrin irú ìpínlẹ̀ ọ̀hún máa ń tẹ̀ ó ga gan ah ọ̀nkú mo ti ń fẹ́ mọ̀ yín ti ìgbà tí mo ti ń gbọ́rọ̀ yín ni mo ti ń fẹ́ mọ̀ yín pé ẹ̀yin tẹ́ joyè ọ̀gá tẹ́ sọ obìnrin di punching bag sínú yàrá yín tẹ́ fẹ́ lù pa sínú bẹ̀ ah ẹ wò ó jẹ́ kí n já yín sí kinní kan ṣé gbọ́ǹkan tó ń lọ ń gbòòrò níta nísìn ẹ gbọ́ǹkan tó ń lọ ń ta nísìn nípa domestic violence ẹ ti gbọ́ o tí ọwọ́ ìjọba bá tẹ̀yìn tí ọwọ́ ìjọba bá tẹ̀yìn wọ́n á nà yín bí kódà tẹ́ bá máa fi dé àwọn tó níwọ̀n ní dayín mọ̀mọ́ tí wọ́n ti ẹ̀ ṣe pé ẹ̀ ní tìjú ọ̀rẹ́ ọ̀hún ní tìjú náà wọ́n ń gbénu ilé obìnrin nínú ilé obìnrin òwe kí ni àwọn yorùbá àṣà àwọn àṣà yorùbá yẹn ẹ̀ mọ́ pẹ̀ rárá nítorí tẹ́ bá lọ ṣèṣìkú sínú ẹ̀ báyìí wò ó tẹ́kọ́ sínú ilé ojúmọ́dé lọ́ọ́ máa gbé yín gbà jáde ní òhò pẹ̀lú pẹ́tẹ́pẹ́tẹ́ àdàwọn àdìbò ayé yín jẹ́ wo ọ̀rẹ́ jọ èmi ò ráyè ẹjọ́ rádaràda àwọn olùrọ̀ bò kí lè sọ pé fẹ́ẹ́ rí mi fún nǹkan báyìí tẹ́tù. ìjọ tó tó lọ wá bá mi bẹ ní kúṣẹ̀ jẹ́ kí n padà sílé mi nínú àwọn lára yìí. àbíṣe á fún yín. ọ̀rẹ́ ọ̀rẹ́ òun pèsè táìmù ẹ̀ wá náà àbíṣe bí òpá wọ ni mo jọ ṣé òun ló ń jẹnu lé. mo ti ṣe ráìsì láti ẹ̀ kí a máa lọ tẹ̀lé wọn tó lóò ní làákà yìí gbogbo ọ̀nà sọ sí ẹ̀ yìí wọ́n ti fi ẹlẹ́rìí lójú já ilé yìí wọn bá bá ń lójú jẹ́ nìyẹn irú mi ò tẹ́ láti yọ ojú délé ayé o ìjọ tó ìrìnàjò ìrìnàjò ẹ̀ yóò kébẹ̀ sí wọ́n pèlè ìkànnì wàá mú wàá fojú mi dáadáa láàrin àwọn ilé ó dẹ̀ ọmú eré wọ́n máa ń lo aṣọ òyìnbó sí ẹsẹ̀ ní kí èèyàn kó lọ sọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ni kó kó lọ sọ́dọ̀ tó nífẹ̀ẹ́ wọn tó ń sọ nígbà ó ní gbọ́ ni kó sọ́yẹ lóbìnrin ká ló kó lọ sọ́dọ̀ tó nífẹ̀ẹ́ àtẹ́ pé gbogbo iṣẹ́ lọ máa yọ gbọ́ ṣe aláìní kan ṣe tó ní máa ilé inú mi tiẹ̀ wá dùn tó yẹ síta báyìí ó ṣàbẹ̀sọ owó ni ó ń bọ Nàìjíríà àbí ìbẹ̀sọ gbọ́ tó lẹ́ ń bọ ifá dábìlẹ̀ kan lẹ́nu bí a tó bá ń ṣiṣẹ́ tó ń fọwọ́ ẹ̀ rówó tó bá gbórí sí nígbà kan bóyá fẹ́ tọ́jú ẹ̀ tó bá yẹ kó o ṣe náà ni ìmọ̀ ń pa ẹ̀kọ́ wọ́n ti dé báyìí tó bá ti rẹ́ẹ̀dì kò pẹ̀lú lórí fún tó bá rẹ́ẹ̀dì ṣe tán náà oṣù síta ẹ̀kọ́ wọlé lọ oúnjẹ tó ń sìn wọ́n á dà lé lórí ojú kan funfun ibi dúdú wọ́n á lọ pé mi gbà yẹn. ó ti lọ. dúró síbẹ̀. olùkóso ìbà ẹ olùkóso ìbà ẹ o. àròkúta àròkúta ara ìlóṣù ká olùkóso ìbà olùkóso. dákun fún nílẹ̀ náà jàre kẹrin mọ̀ jẹ́lí kí ló dé tó ń bá sàn kó ṣe kọ̀mpìtísàn. kí yèmí tó wù. ah ah mo ìwọ ò mọ ọtí tẹ́lẹ̀ òun fa sìgá ó wá di wèrè bíi sìgá fífa àtọtí mímu. ṣé àwọn mọ̀lẹ́bí ẹgbẹ́ náà rí ẹ pé òun kò sìgá báyìí. ẹ kìlọ̀ àwọn orí ẹ̀ kúrú sá. ó yà wèrè ni. ṣọ́ọ̀ṣì mi ni. ìwọ nìkan lọ́kàn ta kíní tọ́ tọ́ tọ́ tọ́ jà àbí kí ló fa gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀ gan-an ṣé wá tó kó máa ronú ni. ògbóni. ẹ ògbó náà. bàbá bàbá bàbá bá ọtá lẹ ẹ ṣe o. Eh, bàbá bàtàlẹ̀ ṣe o ṣe ń gbọ́ ṣe rí bó ṣe ń bìlì nìyẹn o bó nìlá káyẹ̀ ṣe máa ń bìlì yàn nìyẹn àyàrá tá a náà ṣe bóun ọkọ ṣe náà ni tó bá ti pọ́n lé burúkú ti tiẹ̀ lọ́jọ́ kìnìún àwọn tó sọ ẹ̀rí wálé promo tó ṣàdùbà ti fún wa mi pé ego bẹ̀ ti ni o béèyàn bá fi tọ́wọ́ sí o á fi gba sísì o béèyàn bá kó sísì sí o á fi gba gbẹ̀dẹ̀mu o lèmi fámi fámi ká kówó mi kára kó ségo bẹ̀ tó bá tẹ̀ wá jẹ́ pé owó mi ọkọ̀ ṣòlí mo kó ṣe tèrè ti kìbá màdùmí là o ṣe ni mo tún la gbà wọn wó ládùúgbò bí mo ṣe wà ìrònú ti gba ọgbà ayé mi kan mi ò ní lọlé mọ́ tí wọ́n mọ̀ ṣe wò pé àtọ́tí àti fìgá ẹ̀ tí máa fà kí tó bá ti àṣẹ ṣe kí n kú síbí. ṣé tó bá àtàyè gọ́ọ̀mẹ̀ntì tó wàá gbọ́ owó ló wá ní pé kò fi rònú síra rẹ̀ léṣe kó mọ tí yóò bí wèrè. lókèlè tí ẹni sọ̀rọ̀ ṣẹ́yìn tó mú yìí n kò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ egobẹ̀kì kan má mọ̀ fún má mọ̀ tó kúrẹ́ da sọ̀hún ló mú sìgá ṣẹ́ṣẹ́ gò ní ẹni ṣé ìpè ayé lè wá wà ní. orí ẹ̀ dàrú orí ẹ̀ dàrú ìgbà tó wáyé báyìí ọmọ bó ṣe ṣe promo tó ní egobet ni o egobet ni o egobet ni o òun ló ti kó bá gbèsè ayé ẹ nísìn ó yá rìbútù ẹ padà báyìí nísìn òun ló ti kó fáírọ́ọ̀sì. ẹ ṣé lóòótọ́ ló kó fáírọ́ọ̀sì lóòótọ́ àṣé òsì mi gbélé gbélé gbélé. ìwọ ah, ṣé wọn ló lọ tí ni ṣé wọn máa yọrọ ojú kùsàkó ni àbí yóò lọ dànù ṣé kò ní parí rẹ ni. ṣé lórí pé òjẹ́ gómẹ̀tì ló máa ń sọ ẹ́ di ọlọ́tí àti oníṣìgá ah. tó o ní ṣàgò wo bí ó lóòótọ́ tíkẹ́ẹ̀tì wo ló bá tíkẹ́ẹ̀tì ẹ̀ jẹ́ Um, um, àwọn bákà ni. Eh! bákà ni bàjẹ́ ó jẹ́. orí ẹ̀yin méjèèjì o ẹ̀yin lẹ́mọ tẹ̀ ń bá káàkiri ṣébó ibi tẹ́ bá bára dáradára yín dé mọtí kò kú o orí kò. ṣé o bọ̀rí àbò o bọ̀rí kò tó jẹ eh? o bọ̀rí. kí ló rí kí ló wí. ẹ máa ń bọ̀rí kó tó ta ego bẹ̀. Ah! kó bọ̀rí eh! kó bá bẹ gbígbà politics nǹkan ṣe yóò parẹ́ ni. ààbò dídé yàn. kí ló rí bíbọ ní í ṣe pẹ̀lú kí ẹ máa ta ego bẹ̀. ó ní í ṣe orí ni orí ẹ ní làwúrẹ́ ooo orí ni. ẹ Ibrahim Chatta ẹ fi orin lẹ tó gbọ́ fi orin lẹ torí wèrè ni ọ. ẹ abọ rẹ báyìí wèrè ni wọ́n yìí o. ká pàtẹ́lẹ̀ ti lè tọ́ àìjẹ ọwọ́ ẹ ló wà. àbó ń ṣeré náà. ó lè jẹ o. ní wọ́n fẹ́ lọ sọ pé ó ṣá pàápàá ó ṣá pòròpòrò. ẹ lóòótọ́ ló ṣá pàápàá ó ṣá pòròpòrò ó sì gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ o ò borí ni. òwe lámbébé ṣé lóòótọ́ ló máa ń borí kó tó tẹ́ gómẹ̀tì ni. ọmọdé ìṣọ̀kan nù ó máa borí orí ẹni làwúrí ẹni orí wa sórí ẹlòmíì báyìí a máa dùn a máa dán àtàbà ìhàjẹ orí ẹ wà. ẹ wá lè sùúrù bí má tẹ̀ máa gbìyànjú pé máa pátá borí ọkọ ṣòlù bí material ti wo la máa nílò èlò ló máa ná wa gangan. sọyẹ tẹlẹ ni wa ni oní material sàbílẹ bíríkìlà tábìlì ra yẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì èèyàn wa ń kọ́ tó pọ̀ sórí orógbó àti obì òun ló ná wa ó ṣe tó pọ̀. ló bá ṣàpàpà ó ṣàpàpà ó ṣàpàpà ah, kẹ́mi náà gbẹ́ni ṣé kò ṣàtẹ̀mí ṣé ṣàtẹ̀mí ló ṣe lájọ máa parí pólú ẹ̀yà ni tẹnu àtẹnu ọmọ hmm? àbọ̀rí ah, obi àtọ́rọ́gbóló máa bọ̀rí mú bọ̀ lẹ́kìn dé. ọkọ ẹ ò sí ilé kó ń ṣe ọkọ ẹ gangan ló ń fẹ́ rí ìwọ gangan jókòó lu ọmọ wa rí. ọkọ ah, ṣé kò sí ìtọ́sọ́pẹ́ fẹ́ rí o. ṣé n sọ kan fún ẹ bó ṣe wà mo láìkí e gan bẹ̀ tó wá náwọn nǹkan tó jẹ́ pé òun rí nípa ẹ̀ tó yẹ kó ti ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ṣó lè sọ nǹkan tí wà tọkọ ẹ̀ tẹ̀ ń ṣe lórí ọlọ́mọdé. ẹ wò ó tẹ̀ ti sùn ó ti sún mi gbòrògbòdò wọn ní tá a bá ju abìbẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ mo ti bókan mi sọ mo ti pè sọ́tún mo ti pè sósì yẹ ká wá nǹkan jẹ sọ̀rọ̀ ayé wa yìí ìgbésí ayé tá à ń lò yìí ò dáa wọ́n ní téèyàn bá kú ọmọ ló ń sìn yan kí má bóun sọ o òun ò fàyè ni mí lára o òun ò ní kó má dáa fún mi o kí ni nǹkan tí mo fẹ́ gangan tó wò ó tí ì ṣe fún mi tán òun lòun kọ́nú létí tí mo wà yìí òun ò dẹ̀ ní kí èèyàn máa disturb mi kò sí ọ̀rọ̀ tí ò sọ fún ó wá rí wípé ó dàbí ẹni pé kò sí nǹkan tí mo lè sọ létí ẹ̀mọ́ tó lè bà ó tún jẹ́ ajáde tí a ní kí òun fẹ́ rí nílé aláfa kankan òun fẹ́ rí mi nílé pásítọ̀ kankan ẹjọ kí ni tí mo rí gbogbo yìí. ṣé mo lè ja ẹ̀tàn fún kankan ṣé o mọ̀ pé ọkọ ẹ̀ tó ń wo yẹn ọ̀rẹ́ mi ni mo tán tí n bá mọ̀ kó má dáa fún mi kò lè bímọ o èwo lẹ́yìn tó ń sọ yìí. ó kò gbé ẹ sílé ni kò lè bímọ kò lè rọmọ bí bó ṣe wà yẹn. ẹ má bà mí sọ owó nǹkan tẹ̀ ń sọ yìí. ó lá pé ìfẹ́ tèmi ní sí wò ló jẹ́ kí mi máa ṣàlàyé gbogbo àwọn nǹkan tí mò ń ṣàlàyé fún kò lè bímọ. ṣé o pé fún alára mi ni mo hànà yín ẹ wọ wá nìyẹn mo dẹ̀ ní kò sí nílé ẹ lè wọ́n máa sọ fún mi wípé ọkọ mi kò lè bímọ èmi àti ẹ lọ fún check up now wọ́n dẹ̀ láti máa sọ wípé ọkọ mi wà òkè èmi náà dẹ̀ wà ọ̀dà so kí wá nìkan tẹ̀ ń sọ ọ́nsìn. check up tẹ lọ fún yín ó ti fáwọn dókítà lówó ni àtìgbà tèmi àti ẹ ti jọ wà kò ìmọ̀ ẹ rí nà ó ọ̀rẹ́ àti kékeré lèmi àti ẹ jọ ń ṣe o àbí ó fi stature pé bóyá mi ní stature tó òfin wò mí irọ́ o ọjọ́ wà lórí mi o. anyway mi ò wá mọ̀ bóyá ẹnu ẹ bò sọ pé ọlọ́run ẹnu ẹ̀ bò mí ṣé nǹkan tí máa sọ ń bíbá yóò ní jẹ́ kí anybody gbọ́. òun jẹ́ kí ẹ̀wọ̀n kan bọ̀. ṣé o fẹ́ bímọ fún. mo fẹ́ bímọ náà. tó bá fẹ́ bímọ fún ó ní nǹkan tí wàá ṣe nǹkan tí wàá ṣe ni pé wọ́n wo irú èmi báyìí sí. ó lẹ́nìkan tó jẹ́ pé lọ ṣiṣẹ́ cup ní hospital so time tó máa lọ yẹn dókítà sọ fún pé kó lè bímọ mọ́ pé lé ọmọ yìí ti bàjẹ́ ìgbà tí mo kàn lu ọmọ tá à ń sọ yìí tí mo kàn lu ìbẹ́ta ló bí. ó bí mẹ́ta. tí n bá parọ́ kó má dà fún mi. the same doctor òun náà ló tún sọ fẹ́ẹ́ lómi pé kó lè bímọ mọ́ gbèsè ayé òun nígbèsè ayé ẹ̀ mo tún kọ́ọ̀lù yẹn náà ó bí bèjì. àti bèjì tó bá mọ̀ pé o fẹ́ bímọ fún tí n bá kọ́ọ̀lù ẹ̀ o lè bí márùn. àṣepé nǹkan tí mò ń wá lọ sí ṣòkòtò ó wà lápò ṣòkòtò mi. jẹ́ nǹkan lọ má fi ṣáṣọ. Ah, ah. mo strong mo fọlọ́n búra jẹ́ nǹkan lọ ẹ̀ wò yìí ó ló máa ṣe mí ní lúzà o ẹ́ ó ló máa ṣe mí ní lúzà o ẹ̀ gbogbo ẹ̀ nǹkan ṣé èdè wa very sure of what you say pé ẹ̀ ní jẹ́ kí ẹ̀dá láyé kan bọ̀ ah, ah. ṣáà pé obìnrin ni mí ẹ̀ ṣe lè mọ̀ pé àwọn obìnrin fi sùúrù lọ́rọ̀ wa ẹ̀ ṣé wọ́n pe ẹ fi wá dání ilé mi rúṣá. ó láàfẹ́ tèmi ní sí ẹ̀ kó ṣe pé bóyá mò ń bọ̀ rẹ́ mi jẹ́ o ìfẹ́ ni o torí inú ilé ìwúnú ilé ìbú ṣe ń dùn ó ń dùn ìwọ náà ṣégbà tó fẹ́ẹ́ fẹ́ bóyá rírè. mo ṣe ń sọ náà ọmọkùnrin tí n bá ń sọ sọ̀tún sọ́tún tí kò ní jẹ́ kó ṣe é sọ ṣé kò ṣe bó ti ní obìnrin mi níta. kò ń ṣe pé wàá ní girlfriend síta o kò kò ní yàtọ̀ sí wọ kò lè bímọ kò lè bímọ ni mo fọlọ́n búra. <sighs> Ah. ẹ tó tí má bẹ́ẹ̀ sọ lọ́rọ̀ ni o. ẹ ṣe lè wọlé àṣekọ no no no má ti jẹ ká wọlé lọ wọlé lọ ké. bàbá wọlé lọ mo fura pé ó ti ń bọ̀ bó ṣe wà yẹn. má tẹ̀sí àdírẹ́sì tí wàá ti wà bá má tẹ̀sí má fọ àìlọ má wọlé a máa sọ yẹn láti ṣe bẹ́ẹ̀ àríyá náà ṣé kò ṣe pé owó yẹn scammer ni ṣá owó ìwáliwá fún mi fake ni o ṣọ́ọ̀bù àsìkò ló pè mí àbí kí ló ti ṣe bí ọmọ ọ̀rọ̀ kan rẹ̀ mọ̀ jẹ́lé ni mo fẹ́ sọ yóò wá fi ibi sẹ́lẹ̀ àwọn iṣẹ́ tó yẹ kó ṣe kò ní ṣe yóò fi sẹ́lẹ̀ yóò wá rìn lọ sọ́dọ̀ àwọn kìnìún ní gobet àbí kílẹ̀ pé ẹ gobet yóò wá mọ fọkásì yóò wá ranjú báyìí bí àwọn bàbá tí wọ́n máa ń ta kúlù láyé gbà yẹn. ẹ jọ èmi kan sọ ni o torí ee ee yóò gba ìwé gbélé ẹ o yóò gba ìwé gbélé ẹ mo sì sọ fún ọjọ́ kìíní àná tó gbọ́rọ̀ kíní gómìnà ń wá mi báyìí bí ìsìn báyìí kò jẹ́ kó kọjú mọ́sẹ́ mọ́. ẹ ní sọ̀rọ̀ tán a kù kù èrè tọ́lọ́kàn yín ṣé rí ilé ayé ìbíyàn bá sọ fún yàn pé kọ́ ọ́ bọ̀ ná kíyàn tó kọ́ ọ́ bọ̀ kọ́kọ́rò dáadáa èèyàn lè mú yàn débi kan ló tán pé ibà ní kó jókòó sí o bó bàtí lè dúró síbẹ̀ ó máa ní affect ìfẹ́ sì wà ní láì fún ẹ̀ lóòótọ́ èmi ni mo introduce ego bet sí gbogbo yín kóhun tó bá mú iṣẹ́ ṣé mo jẹ́ bí Instagram ní tí mo ní kó follow mi kí ló follow mi fún àmì jẹ́ bí Twitter èmi tí mo ń ta fúnra mi gan fúnra mi gan mímọ ìwà tí mo ń ta tí mo mú iṣẹ́ tí kò dàsọ lára mọ́ ó ní mo ṣe ń ta mò ń bèrè kí tó ta ìgbà míì màá jà fálẹ̀ báyìí ìwọ ọ̀tọ̀ràn yín báyìí sẹ́wọ̀n ṣe rí o ó délé kò dá o kurukuru wà lójú ọjọ́ kò lè ta. ṣé ifá ń kàlélúyà táwọn ẹgbẹ́ kìnní ni wọ́n jọ dá kìnní lẹ̀. ẹ ẹ ìṣèfà tí ẹ ìṣèfà kàlélúyà tó ṣe rédíò ifá tó ń jọmọlẹ báyìí ifá àwọn babaláwo kò lè máa ń jọmọlẹ. Hmm. kó tó ta. ego bẹẹti ṣó ń béèrè wá pariwo lójú pé ẹ òun òun táwọn òun jẹ ẹ lè jẹ òun tí àgbà mi ń jẹ kan àbẹ̀wé ló wà. èkó sábẹ́ àgbà àgbà àgbà. lábíbi wo bí kí là ń sọ yìí kò lè jẹ́ ẹ̀. fún ẹ sí tí tẹ̀yìn kò bàjẹ́ kí n kò lè dà. ẹnu lè fa àwọn méjì àwòrán níbo wọn là tẹwé tí wọn gbẹmú. wọn wà díẹ̀ tó bá rí kinu gbẹ. assignment assignment wọn wà díẹ̀ assignment assignment assignment eh. èmi ní gàmí ló ń sọ lórí instagram wọn bá wọlé nílé mi. àwọn ọmọ ìjà fún ẹ. one five. kálọ̀ ẹ̀ ọ̀tá ẹni mi tí o bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi kàn ọ̀rọ̀ ẹlẹ́nu wọn sọ fún mi pé ẹ̀ bí tiyàn kó bá bàjẹ́ tiyàn kan ò lè da nínú mi wá dùn pé tìwọ́ ò bàjẹ́ o àwa ń gbádùn èyí ńlá bẹ́ẹ̀ a ka ní ká ròyìn fún yín ni ká fún yín ní ìròyìn tẹ̀ fún good news kankan mo kàn fẹ́ sọ fún ọ ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn o gba ìwé gbélé ẹ o o gba gbogbo iṣẹ́ tó yẹ o ma lọ ta kiri o ma lọ géèmù wèrè kan kiri ẹ gba ta o. ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá kọ ìwé gbélé ẹ̀ fún mi kẹ́ dá mi lólẹ̀ níṣẹ́ ìkùnlé dà fún yín. kẹrẹmọjà ni sọ ti rí sẹ́ńlẹ̀ epo ni. ọmọdé wa àwọn olówó àwọn olómọdé tó bá ń gbọ́ thirty million for my cat. gbogbo ìgbà kọ́kọ́ gbà àwọn kan ti gbà kó tó gbà. sórí ìgòjú ẹ bí ẹja òkú èkó tó dùn ẹ máa ń yọ báyìí bí ojú yọbọ kí ló ṣe é kí ló fẹ́ gbà táwọn ti gbàrú ẹ̀rí owó ò lóní táwọn ilé ò ní rí. mo sì yọnu mo yọ fún yín ni o. ẹgbẹ́ egobẹ̀ ti ti jáwọ́ o. <laughs> ọlọ́run ṣẹ́ẹ̀sì ó máa ṣe o tíṣẹ̀sì gbágun yẹn sílẹ̀ báyìí mo ju búlẹ̀tì ni mo ṣe wà tó máa dìwò yí ọ̀la about ten eh, thirty million ti máa wọnú àkáǹtì fún mi sójà ni mo fẹ́ kó lọ àtàwọn òpin mẹ́fà àjọ máa lọ ní gbogbo yín àmàjọ lọ gbowó yẹn. <laughs> ẹ tẹ kọ́kọ́ ní sùúrù nù lọ́jọ́ kìíní àná tí wọ́n jẹ́ gobet èlò ló ná fún mi. àti mo memory card mi ti format náà. five hundred ló ná fún mi. àfi dè ọ̀dàjọ́ àbí amọ̀ ni ẹ kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé tó ṣe bá ti lọ. ilé o ilé o ẹkọ sákìlẹ̀ tàwa o. tó jẹ lóṣèlú ẹkọ sákìlẹ̀ tàwa o. sọrí ẹkọ sákìlẹ̀ tàwa o. nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé àwọn náà ní kí n fọ ní sákìlẹ̀ tà. àwọn ọwọ́ sí i àwọn inú ẹ̀ ìwọ alábọ̀dé. ẹ ṣe mi. bóyá bango mi. èmi ni mo tó dùn ẹsẹ. bango mi. èmi ni mo tó dùn ẹsẹ. bango mi. èmi ni mo mú ẹ̀rọ. bango mi. èmi ni mo mú ẹ̀mọ náà. bango mi. ẹni mo nà lẹ kátẹ́lẹ̀ èmi mo mú ẹ̀mọ náà. èmi ni mo tó dùn ẹsẹ. èmi ni mo tó dùn ẹsẹ. kò sí tó jẹ́ lóòótọ́ jù. ọ̀gá mi o ọ̀gá o olórí. bàbá o mo ṣe báwo ní ìkárà o. wọ́n tó ti dé o. àwọn tẹ́ fẹ́ kí n má jẹ̀ kán wọlé ni. ṣé wàá rí gbàtàn dé wọ́n bá ká gidi bolẹ̀ náà ká gidi bolẹ̀ náà pé ẹ̀ èmi èmi ń kọ́ o àwọn fẹ́ wọlé mo dẹ̀ sọ pé wọn ò ní wọlé o mo bá bá wọn fà tá a tutọ́ sókè tá a fojú ara wa gbà sọ fún ọ pé ẹni kan máa wọlé ṣùgbọ́n atlas wọn bá fà gidi wọlé mo wá sọ fún ọ pé kọ́ dúró sí ẹgbẹ́ kan kọ́kọ́ ọjọ́ kí mi wá rí yín ná ìdíjẹ́ ìṣeré mi nìyẹn. kò ní di kẹ́ẹ̀sì rọ mo ti mọ̀ fẹ́ máa sọ pé kí n la lé sísà jẹ̀bi. o àríjẹ bàbá. kò lè béèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná ìrẹ́ ni àbá ṣe lọ sọ fún kó wọlé. kọ́ tún wọlé wá ẹ wá èèyàn o. àwọn èèyàn wọ́n dé tán wọ́n dé tán. àwọn Yorùbá máa ń sọ pé tí ẹlẹ́bi bá ti lè kí ẹlẹ́bi ní pẹ́ lórí ìkúnlẹ̀ jọ ṣáà má bínú sórí gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ mọ́kànkún ọ̀bẹ má bínú jọ mo fọlọ́ ọ̀bẹ bó ṣe ṣẹlẹ̀ gan kò yé mi iṣẹ́ èṣù ni o máa wo èṣù ni o èṣù ló tì mí o. àbáyọ mi àbáyọ mi ah ó dùn mí gan fún ọ kì í ṣèwọ ló yẹ ká bá nídìí irun kan báyìí pẹ̀lú bí mo ṣe láìkí ẹ tó àmọ́ àṣìṣe kan táwa Yorùbá máa ń ṣe àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tá a bá ti ṣe ohun tí ò dáa àwa máa wá àwáwí àwábì kan tá a fẹ́ lọ mọ́ṣá èṣù yìí ló dáràn lọ. ǹjẹ́ ìrẹ́ lè dúró kéṣù dúró báyìí kó wá sọ fún pé kí ló dé tó ṣe mí sókè ọ̀rẹ́ mi. Ah! àmọ́ ọ̀rọ̀ ọmọbìnrin ò dùn mí ọ̀rọ̀ títí ẹ ló dùn mí. ọ̀rọ̀ mi bíi báwo mo nífẹ̀ẹ́ púpọ̀ gan. ìtorí ẹ̀ mo ṣe wá bèbè pé kó ṣáà má bì. ó dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún mi àmọ́ ilé tó wá fi bàjẹ́ ìlú dùn mí jù láyé lọ́rùn tíyàwó mi tá ń sọ ìtó bá kú tí nǹkan kan ò ṣe kò bá dùn mọ́ mi nù àmọ́ ò fi ọ̀kan dúà ìwà ń wara ò fi múrógùn ní tí ò yẹ ẹ̀ máa jẹ́ ibà ọwọ́ kò mí kò ró ọwọ́ kò mí kò ró ọwọ́ kò mí kò ró ìgbọ̀ngbọ̀n awọ òde ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n awọ ògbógun elépo adéamọ ọ̀run nìlà ọ̀run nìlà lòun ò lókun ẹ̀yọ́ nínú òun ò léjì àlùkò làpò òun fẹ́ fọmọ fọ́kọ́ ìyá àwọn tó ṣaláìsí ọ̀run nìlà rẹ̀ léṣù ọ̀daràn èṣù ọ̀dàrà ní Ọ̀rúnmìlà kí ló dé ọlọ́run ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò lè jí àlùkò lápò òun fẹ́ fọmọ fọ́fọ́ ìyá àwọn tún ṣe aláìsí èṣù ọ̀dàrà mú Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ àwọn yẹyẹ mi àwọn yẹyẹ mi ní èṣù ọ̀dàrà kí ló dé Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò lè jí àlùkò lápò òun fẹ́ fọmọ fọ́fọ́ ìyá àwọn tún ṣaláìsí wọ́n bá mú Ọ̀rúnmìlà ó di ilé ajé wọ́n kó gbogbo rẹ̀ tí ń bẹ ilé ajé wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Babájídé o gbogbo rẹ̀ ilé ajé pátápátá ó di tiẹ̀ látòní lọ wọ́n mú Ọ̀rúnmìlà wọ́n mú rẹ̀ lé olókun wọ́n kó gbogbo rẹ̀ ajé tí ń bẹ ilé olókun wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Àyìn Babájídé o gbogbo orílẹ̀ olókun ti di tiẹ̀ látòní lọ. wọ́n tún mú Ọ̀rúnmìlà ó di ilé ọlọ́tí wọ́n nípakúpa báyìí lọ ti pa ní tọ́lọ́sí bíi ti ń da tọwọ́ rẹ̀ lẹ̀ wọ́n kó gbogbo orí ajé tí ń bẹ nílé ọlọ́tí wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Babájídé o gbogbo orí owó ọdí ẹjọ́ ọlọ́tí Babájídé o ó di tiẹ̀ látòní lọ́wọ́ ọ̀rẹ́ ìtì mo wí lónìí ó dọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ wọ̀nyí wọ̀nyí wọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni abájídé wò mí onírẹ́ ti pàwí sí onídòrò mọ́ sì ti pàwí ṣẹ́ ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ mo ti gbedele rẹ́súrẹ́sú mo ti gbedele rẹ́súrẹ́sú wo àwọn yeye mi wọ́n làwọn ti ṣíjú ajé wò wọ́n lówó ó mọ bá ọba ń bọ̀ sí ṣùgbọ́n ọ̀run owó jẹ owó jíjẹ ẹ̀yìn ọwọ́ àlàáfíà rẹ kò fi ọwọ́ òsì ara rẹ fi mú kó lójú yìí bẹ̀rù hmm, hmm, hmm. ẹ̀yìn bàbá jíde o ata ti tó o iyọ̀ sì ti lù mo ti ṣe bó ti yẹ kí n ṣe ó ti dandan kó rí bó ti yẹ ó ayin wọ́n sábẹ́mi kínní ìtìní kọ́ ọ̀sà ọ̀wá iṣẹ́ rẹ̀ ayin ṣé ọ̀wá gbàgbé bí mo ti ní kó o lò. mi ò gbàgbé bàbá. wọ́n gbàgbé o toró ṣe kókó ìwọ sábẹ́mi ìtìní kọ́ ọ̀sà kí wọ́n wá iṣẹ́ rẹ̀ sọ́gbọ́ wọ́n gbàgbé o wò lọ rèé lò ọwọ́ nínú kò ní sí nǹkan kò sí lábúrò pé nìkan ò sí ń bẹ̀ láì wọ́n sàmọ́ lọ owó ti dé nù. ìrẹ̀lẹ̀ gba èlé. kìí gba èlé ni kódà bó ti lọ bọ̀ọ̀bá mu lọ́wọ́ kò sẹ́ni yóò bí ẹ pé kí ló mú lọ́wọ́. àmì ẹ̀kọ́ tí mò ń sọ yẹ fi yé o mo mọ pé gbogbo táìmù tí owó wà lọ́wọ́ mi mo máa ń ṣe fàájì kò sí fún náà ọlọ́run mi ìrówó gbà lẹ́nu ọjọ́ mẹ́ta ìmí mọ́ tó ń ṣẹlẹ̀ o òkú ò kí ń fi ara pamọ́ fún ẹni tó máa bọ̀ ìtorí ẹ̀ ló jẹ́ kí n máa já ẹ̀tàn ṣé o ní nǹkan tí mò ń sọ fún ẹ yìí ní ìbẹ́ni bọ́ ti sọ rí o ó dá pé wọ́n jẹ́ ìyàwó tèmi tí mo lè fẹ́ fẹ́ sílé tí mo dẹ̀ nífẹ̀ẹ́ nígbésí ayé mi mo ń já ẹ̀tàn. Abáyọ̀mí Abáyọ̀mí dúró jọ torí tọ́lọ́run jẹ́ ìbéèrè question kan ní ọwọ́ ẹ̀ ìgbà ogun mo fẹ́ ṣe lè dáa èlò ni mo ní just common five thousand naira oníkòsówó lọ́wọ́ ẹ̀ ṣó fẹ́ kí n tẹ́ láàrin ẹgbẹ́ ni kódà. mi ì fẹ́ mi ì fún ẹ ní owó tó ju five thousand lọ mi ì fún ẹ rí. nígbà yẹn. nígbà yẹn owó náà sọ pé nígbà yẹn má fọ pẹ̀lú yẹn jọ má bínú kò sí mi kò sí mi tó bá wà máa fún un. kódà nísìnyí at least owó tí mo need gbogbo nǹkan tí mo need kò ju just ten thousand naira lọ. màá ṣe ọ màá tán olówó agbá aṣọ ẹ. five thousand ló tún dárúkọ ó tún ti di ten thousand. màá san owó aṣọ tí wọ́n ní kára three thousand naira màá fi two thousand naira ṣerun mi kó tiẹ̀ kúrò ní mo ṣe di sórí máa fún wọn ní five thousand naira owó tí wọ́n pín fún wa nínú ẹbí ó wá ní kò sówó kò sówó. mi ì tí ì ní five thousand fún ẹ o ní o fẹ́ gba ten thousand. ẹ dúró náà jọ torí tọ́lọ̀ nígbà tó ń sọ fún mi pé kò sọ ṣé o fi pé mi ti ẹ̀rọ ọkùnrin mi ń ta mi ìfẹ́ tí mo ní sẹ́ ló fẹ́ sọ mí di nǹkan mi yìí o. ok kí lọ jalè nítorí tiẹ̀. wo àbáyọ̀mí o ní láti wá àkànṣe sí ni o o ní láti wá àkànṣe sí i can't just continue you just have to do something. kí lọ jalè nítorí pé mo fẹ́ yà wo ó bẹ́tà kó ṣe ògùn owó o bẹ́tà kò ṣòwòwò if possible kò gbé bọ̀ bẹ́ẹ̀ ni torí ibi tí ìfẹ́ bá ti wà gbogbo nǹkan téèyàn bá lè fi jẹ́ kí ìfẹ́ dúró nìyẹn máa ń ṣe. Ah, ọ̀rẹ́ ti yé mi ó ti padà yé mi kò yé mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí ni má ọ̀rẹ́ màá lọ jalè ṣùgbọ́n ṣé n tó fẹ́ nìyẹn ṣe bó ní nǹkan sìn òmò yìí ẹ mú mọ pé tó bá bọ́ lọ́wọ́ ẹ wà á mọ nǹkan tó ń ṣẹlẹ̀ má wọrí. láti ṣe dá má fi ṣe àrùn ó wàá lọ fẹ́ lómi àdùn. Ah, ah. ọmọ ìyá mi. ṣé o gbọ́ àgbà tẹ́lẹ̀ àti ẹ̀jọ́ ń sọ. kí ló ń ṣẹlẹ̀? àbó gbọ́ nǹkan tọmọ yìí bá mi tò ní pé tó yí èmi bá ní mi ò ṣe òun máa lọ bá àwọn tó máa ṣe irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn. ọ̀tí níṣòro ṣé bó sọ fún mi pé ò fẹ́ ọmọ yìí. mo ò mú sọ bẹ́ẹ̀ fún mi. Ah, bóyá mo ti há yín gbà yín. ọmọ tó ṣẹlẹ̀ mo fẹ́ fún lájẹ kí n parọ́ fún yàrá fẹ́ra wa ìyàwó mi gangan tí mo fẹ́ fẹ́ sílé mi bẹ̀tí tó ṣe fún mi sí ó dùn mí ó dẹ̀ dẹ́lẹ́ dà mí so mo ti ṣílẹ̀ bóyá wa. obìnrin ò mọ gbogbo yẹn mo wá mo wá lọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn dàbí ẹni lọ ilé ọba tó lọ ọkọ bá ní sọmi ló wà ń bẹ kò sí bírù mi ń bẹ. láì bá pọ̀ lọ́jọ́ sọ ó máa fi ọmọ rẹ̀ ó máa ṣẹ́jú. ọ̀tẹ̀ wàá mọ̀ ṣé lóòótọ́ ló fẹ́ ọmọ rẹ̀. kó lè yan ọ̀dà ọmọ náà kan. a sì ń kí ọmọ téèyàn ń tọ́jú lọmọ náà ọmọ tó yẹ pé tó bá rí owó àwọ̀ ẹ̀ máa yí padà àwọn ni tó kàn sọ fún pé mi fẹ́ rí ó wù mí kí n fẹ́ ọmọ náà. ṣé ó ti wà ní máìdí ẹ tẹ́lẹ̀ àbí gbà torí ìyàwó mi sìn ní ẹsẹ̀ o. mo ti bèrè lọ́wọ́ ẹ̀ rí fúnra ẹ ló sọ fún mi pé òun fẹ́. bóyá o ti gbàgbé. kò ní dọ̀la kó tún ní kò rí bẹ́ẹ̀ o ṣé wọn pé mo béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ sìn ó sọ fún mi pé bóyá o yóò gbà yẹn. má wọrí mo ní mo fún ẹ ẹjọ́ ẹ pọ̀. o ṣe problem fún ẹ ṣó lè bá mi pè. ẹjọ́ pè wọ́n á ṣàlàyé mo fẹ́ fẹ́. ìnáwó kò ṣe é kò ní ìpinnu ẹ̀rí ló tán. ẹ tó sìn. gẹ́gẹ́ bí nǹkan tẹ́mi àti ẹ̀sìn jọ sọ kà tó so ọ̀rẹ́ mi rèé o ọ̀rẹ́ èmi àti àlè fẹ́ra wa reason ni pé ó ṣe wà ní yes yes òun dẹ̀ rí iye mi kò pọ́sibù kémi àti ẹ ká fẹ́ra wa a kò máa ma bí síkìlà jọ ni ó yẹ ẹ so má fọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi ti explain gbogbo nǹkan tí mò sọ fún ẹ so má fọ ọ̀rẹ́ mo ti ṣe bó ṣe rán mi mo dẹ̀ mí lórí ìjókòó. ṣùgbọ́n gbogbo nǹkan tó rẹ̀ mi. Yeah, mi lè parọ́ tí bá ní ah. mi gbọ́ gbogbo nǹkan tó sọ irọ́ mi pa torí pé gbogbo nǹkan tó sọ irọ́ ti bá mi sọ tẹ́lẹ̀ kí n tó débi báyìí inú mi dẹ̀ dùn lóòótọ́ mo nífẹ̀ẹ́ àbáyọ̀mí. ìwọ náà ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ already. no má misquote ni nǹkan tí mo fẹ́ láti sọ ni pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ yeah tó dẹ̀ mọ̀ eh, mo nífẹ̀ẹ́ but presently nísìnyí kọ́mọ ń ṣe àmì wa mo ti ń develop interest fún jíde. Eh, ìwọ náà mo nífẹ̀ẹ́ eh, tẹ́lẹ̀ ọ̀rẹ́ yẹn náà wọn ló dé bá lọ́mọ òun ní tẹ́lẹ̀ mo kọ́ ọ́n lọ́jọ́ ìwọ̀n. ẹ rárá rẹ mi fine. kò sí problem. ok. kò sí problem wàhálà mo fẹ́ kó fọkàn balẹ̀ máa tọ́jú ẹ̀ hmm. owó báyìí jẹ́ àwọn ó lẹ́mìí ìta máa gbádùn ìwọ máa gbádùn díẹ̀ o ọ̀rẹ́ mi máa gbádùn. Um, ṣe bí kan tó sọ fún mi pé kí n fọkàn mi balẹ̀ pé mo ti bọ́ sínú ọlá ẹnu òwe ṣá mo promise pé màá tún bí ẹ̀kọ́ jáde ṣe nílò. náà lè fún un bàjẹ́. oh my god eh, ọpẹ́ mi kọ́kọ́ lọ sọ́dẹ̀. tosi tosi jimọ jimọ kiss. come on. Ah. <laughs> Má ò rí àṣẹ gbogbo yẹn létà rẹ̀. Kíìsì náà, kíìsì ọ̀rẹ́ mi ni. Onídìí náà, ah, ṣé gbogbo nǹkan la máa ṣe lójú ẹ̀ ni? Ah ẹ̀ẹ́dẹ́gbẹ́ ah, eh, lójú mi mm. ẹ jẹ́ bọ́tà. onídìí. wá wá. mú ọ̀rẹ́ má wòlé má wòlé ṣáà má gbádùn. tó o mọ nígbọ. wo jíde má dá lóhùn sórí bí bọ́ àbáyọ̀mí ṣe wà yẹn ibi gan mánìjẹ kò lówó lọ́wọ́ kò mí ríṣe kò sí kankan mẹ́rin tó dáa sí bó ṣe gbẹ bó ṣe gbẹ tó ń wòye kò gùn sí nǹkan tó sórí wọn ṣe á ah, ó ti tàn yẹn kò sígbà tí n bá rí ṣé ti la ojú ẹ̀yìn fẹ́ sọ ó má dá lóhùn gan ìfàkùn ti nífẹ̀ẹ́ gan ṣe fọ́ bẹ́ẹ̀ ẹ ọkàn ẹ balẹ̀. o promise kò máa fọ́ tójú mi. Ah, ah. tó ń rẹ̀ gan máa rí tó máa fọ́ ẹrù máa bà. àní máa fowó bá ẹ̀ jẹ́. aláyọ̀ mi ti rọ́gọ́. ọkàn ẹ balẹ̀. ó yẹ kó yí ẹ̀ náà tójú ò bá ti ìwọ ojú ti ìwọ ló ń ṣe fèmí látọjọ́ yìí èmi ó gbé mi lọ sáàrẹ náà kó lọ ra aṣọ fún mi ọ̀tún náà ó gbé mi lọ sóṣòdì kó lọ ra nǹkan fún mi ṣé báyìí máa máa ṣe lọ nìyẹn àánú èmi àti ẹjọ wà nù géèmù yẹn ṣòye so tó bá dẹ̀ ń ṣiṣẹ́ mo mọ time tó ń gbowó iye tó dẹ̀ ń gbà mọ́ mọ́ ah, ṣé o mọ ònúnáwó ah, gan kí iye tó ń gbà ló ná ni iye tó ń gbà ló ná sọ fún mi. gbogbo yẹn lè fọlọ. òkè ọlọ́run ló sowó lẹ̀ látòkè wá báyìí. ọkàn ẹ balẹ̀ ó máa jóná fún ẹ. wẹ́ jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ we are playing the game. gbogbo ètò ní ká fi ilẹ̀ yẹn gbọ̀ngàn ló fẹ́ mọ̀ má jẹ́ ká fi ilẹ̀. promo tó ṣẹlẹ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ olówó ni ó ti ṣoore fún mi mo náà lè gbọ́dọ̀ jẹ́ rẹ jù. sọ́ọ̀rẹ́ má bínú irú rẹ̀ wò. ó ti ṣoore fún mi kọjá gbogbo ohun tó ń sọ yẹn. Ah, ah, ṣé ìyàwó mi tí mo gbé fún ẹ èmi ò máa ìwọ máa gbádùn tiẹ̀. ó lójú ọ̀rẹ́ tó lè ṣerú ẹ̀. ó máa tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ gbàgbọ́ o gbọ́ àsìkò gbádùn máa place ẹ lórí salary kò yé màá bẹ̀rẹ̀ sí san five hundred thousand fún òṣìṣẹ́ òṣìṣẹ́. five hundred naira àti thousand. five hundred thousand. tó kéré ó dàgbà fún one million. wọ́n ẹ̀ ṣàpàrẹ̀ mm-hmm. no serious ṣòye ó yẹ kó mọ̀ pé tó bá ti di ọ̀rọ̀ olówó di máa ń serious ah, ah. no ní báyọ̀ ṣeré pẹ̀lú owó máa five hundred àbí kí sọ. one million naira. yes. o serious pẹ̀lú one million. yes. mo mọ̀ one million ni mo tún wò pé bóyá kí n tó da pé. ọmọ ìyá mi mú nǹkan. Ah, ah, mi ní mú nǹkan kẹ jẹ́njẹ́ lè ó mọ pé mo láì tọ́ yìí. àwọn òṣèré tí wọ́n wá ṣẹ́nu yẹn látara. wọ́n bínú jàre wọ́n ní kí n yí ìsara mèrìdẹ ni wọ́n á tún mẹditéètì àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. kí ni kókó ṣe. àwọn kọ̀ọ̀kan bọ́dà máa ń dì í. ǹjẹ́ mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀? ǹjẹ́ o lè nífẹ̀ẹ́ mi bí màá mi ṣe nífẹ̀ẹ́ mi? ṣé ètò tún padà sẹ́yìn o mọ̀ you, you you know that I love you I love you so why you asking that question again. mo mọ̀ o nífẹ̀ẹ́ mi ọkẹ́ lè mọ̀ o nífẹ̀ẹ́ mi ṣó lè pọ̀n mi bí màá mi ṣe ń pọ̀n mi tẹ́sẹ̀ mi ò fi wọ́lẹ̀ tí mo fi ń jẹ́ èèyàn lénu ǹjẹ́ mo lè transfer ìfẹ́ màá mi sí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ló lè nífẹ̀ẹ́ mi bí màá mi ṣe nífẹ̀ẹ́ mi ǹjọ́ lè fi ọ̀já tí màá mi fi ń pọ̀n mi kó fi pọ̀n mi. ọ̀já. yes ilé wà ní ọjà ọjà lásán lásán. ilé yìí ò kì í ṣọjà lásán ọjà ìràn là ń pèlè tí a bá fi pọn ọmọ ẹsẹ̀ ọmọ náà tẹlẹ orí àkànkè a máa gbóhùn lè ṣe láyé. ohun rèé ọjà tí màmí fi ń pọn rẹ bẹ́ẹ̀ tí mi ò fi ṣubú ǹjẹ́ o lè fi pọ̀n mí kí n má ṣubú. wọ́n pè ó gbà láti ṣe máa ah, ní five hundred thousand. wow five hundred thousand okay um, not even because of the money sha but kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú hmm. máa ṣe é mi are you sure. very sure. rántí nǹkan kan gbà tí mò ń lọ pé orò ìdílé kan wà tó yẹ kí mi pẹ̀lú ẹ ṣe tá a bá dẹ̀ ṣe tí n bá lé contract yẹn kò ní bọ́ sí. orò ìdílé ṣá. yes. ẹ̀jọ̀ má bínú o irú orò ìdílé yẹn báwo ló ṣe ń ṣe àti pé kí ni àwọn nǹkan tá a máa fi ṣe o mọ̀ pé ìrọ̀rùn kì í tiẹ̀ òun ni ọ̀rọ̀ ẹyẹ ti rí. kan kékeré ni. sọ fún mi tó bá jẹ́ nǹkan tó wà ní capacity láti ṣe àwọn ojú yìí. sòun ló yẹ kí n padà wálé torí tá a bá ṣe kojú kó lè yé ẹ dáadáa. orí ọjà yìí ọjà àrán rèé gbogbo àkọ́bí ilé wa lọ́ máa fi ń pọ̀n kò yẹ wọ́n bá dẹ̀ ti fi pọ̀n ẹni gbogbo ohun tó bá ń dá owó ẹ̀ lé a máa yọrí sí dáadáa ìyẹn ló jẹ́ kí n padà wálé. ìjọba bìnrin ṣé mo lè fọwọ́ kàn. àà ah, ah, kí ló dé mo rí là nǹkan kan náà. nǹkan tó mí ń gbé ọjà yìí kí nǹkan fi pọ̀ lásán ah. tí bá ti fi pọ̀ sìn contract tá à ń sọ rẹ̀ ó ti pọ̀ sí. Hmm. ní sùúrù ní sùúrù ṣùgbọ́n pè mí láìkó ọ̀rọ̀ owó ládẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ àzúmi pé mo á pọ̀ ẹ̀ pẹ̀lú ọjà ẹ̀ tí kọ́ńtrátì ẹ̀ bá bọ̀ sí kí ni percentage tẹ̀lé. <laughs> thirty percent. thirty percent. bẹ́ẹ̀ni. thirty percent. màá pọ̀ ẹ̀ ṣé láti bí dóṣòdì nàbí láti bí déjọra máa ah, pè ọgbẹ́ni dìde jẹ́ ẹ̀pẹ́ ẹ̀ à. àní màá ṣe sẹ́ àwọn kìtì sẹ́ ṣé kan kékeré nù pé inú àbọ̀jọ́ tó yẹ lọ. ṣé máa tó bí eléyà bí? pọ́n oh. <laughs> dáadáa ọjọ́ pẹ̀lú náà. ó tàn náà. ó ti sọ ma ó irọ́ ló pa ṣé nǹkan tó ń sọ fún mi pé pé kàn tí mo kọ̀ fún ẹ̀ ni. ó ti parí ah o ti ṣe iye <laughs> wà bá mi ṣe ní fifty torí ti kí ni o gbé nǹkan tó tó ilé yìí. mama is a key business yes so. wíwọ ah, mọ́dọ̀wọ̀ ńlá fáwọ́dà ntọ́ ọdọ́wọ̀ yìí lẹ́yẹ dánwò tẹ́yẹ ń somi ṣọ̀pọ̀ náà dọ̀wọ̀ yìí ń yẹ bẹ́ẹ̀ jẹ ikúnukú dọ̀wọ̀ ikúnukú pa lórí àkàlàmàgbó dọ̀wọ̀ ọyọ gẹ̀gẹ̀ lọ́rùn ńlọ́fà gúgi rẹ̀ torí bọ́lẹ̀ pọ̀ tọ́ṣẹ́ ń tọ́ ah, kí ni kọ́tọ̀kọ́tọ̀ tí ìwà àtìyàwó rẹ̀ dọ̀wọ̀ yìí bàbá kíni mi ò mọ̀ pé bó ṣe máa rí rèé ah! ọmọ pé kíni òun mo ṣe béèrè pé ṣé ìkọkàn ò ní ṣe ọmọbìnrin tó bá pọ̀n mí wà tó dẹ̀ di pé mo obìnrin tó yẹ kí n lò tí mi ò rí o pé kí ọjọ́ yẹn má bọ̀ mọ́ mi lọ́wọ́ mo ṣe ní kíyàwó mi kó pọ̀n mí. Ah! Ah! àwọn ọ̀rẹ́ ò fẹ́ sùn lébi ló fi lòyàwó rẹ̀ ṣọ́ wa fẹ́ gbomi dáadáa o torí ìjọsìn tó wáyà yìí tó ń kàn jẹlẹjẹlẹ bí ewé ojú omi owó owó owó lọ́fẹ́ owó lọ́fẹ́ tó dúró gbàlàyé mi dáadáa àlàyé ọ̀hún mo wá fẹ́ ṣàlàyé fún ọ báyìí ní ìsìn sórí ìyàwó rẹ náà o lè gbọ́ pa o lè gbọ́ kù èyí lé ní ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wípé mo jẹ́ kó gbọ́ ọmọ lọ́mọ bí ìyàwó rẹ bá wá gbé ọmọ lọ́mọ báyìí tó bá gbé sẹ́yìn rẹ̀ ọmọ òun ò lè ní lárí tí òfin jáde láyé gbogbo lárí tó yẹ kó ọmọ òun ní ìwọ lọ́mọ ní tí ọkùnrin kan bá wá ní kí lára bí ìbọn tọ́dáyàwó rẹ dùbúlẹ̀ tọ́ba lájọṣepọ̀ ọkùnrin òun ti ṣoríire mọ́ gbogbo oríire tó yẹ kọkùnrin òun ṣe ìwọ lọ́mọ ṣe o. ẹ̀yin sórí bàbá ń bá rí yẹ̀rẹ́ o ẹ mú gbìyànjú fún o. ẹ jẹ́ mú gbìyànjú àti wọ́yún fún kódà bí babaláwo òun bá gbẹrẹ lágbede méjì ayé òun ọ̀run tọ́ba sa iṣẹ́ fún tọ́ba ẹ lè lóyún òkú ń gbénu òkú ní o òkú ń bí ara òkú tọ́ba ẹ lè sọ̀ láyọ̀ yóò gbókù òun tó gbókù gan yóò gbọ́nà òun lọ. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ bàbá mi ò mọ̀ pé tó báyìí tó báyìí ni. ẹ tó tó bẹ́ẹ̀ náà. ìbọn fowó ṣé ò lówó ní ìwọ náà gbọ́ kìlọ̀ ọ̀fọ́rọ́ rẹ báyìí owó sálọ ń pariwo tó ń pọ̀ jólójóló bí ewé ojúmọ́ ṣáà ti gùn ó lówó mo sì ti kìlọ̀ fún ọ. bá mi ajé mi bàjẹ́ ọ̀bọ̀n báyìí yéé. Ah. nǹkan tí mo mọ̀ jẹ lójú mi báyìí. Ah. ní orúkọ jésù ni a gbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. àlàáfíà fún yín o. ẹ kú ṣe olúwa ta. ẹ ìyá bèjì ẹ kú ìjókòó gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe fi hàn mí ìyá bèjì ẹ jọ ọkọ yín kọ́. ó wà. ọkọ mi wà nílé. rárá o kì í ṣe ọkọ tí ó fún yín lórí ni mò ń béèrè àmọ́ mi rí i pé ẹ ti fẹ́ arákùnrin kan ṣáájú kí ẹ tó fẹ́ ọkọ tó fún yín lóyún ẹni náà ni mò ń béèrè. Ah, ẹ wo alàgbà ó mà ti tójọ́ mẹ́ta tí mo mà ti rí yẹn gbẹ̀yìn á mà ti lé lọ́dún méjì wọ́n ah, mi èmi ò rò pé mo lè rọ́mọkùnrin yẹn mọ́ òun tóró ti pẹ́ gan alàgbà ó ti pẹ́ ẹni tó tẹ̀ ń sọ nípa ẹ̀ kí ni nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi àbóhùn ló ń ṣe ọmọ mi ni. ìyá wa rárá o kì í ṣe pé òun ni ó ń ṣe ọmọ yín àmọ́ ó ṣe kókó kí a rí ọmọkùnrin náà torí pé òun ló lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ oyún arábìnrin. mo ti rìn láti ọjọ́ ìṣègbè lóko àmójú gbogbo ẹ lọ eré ti bọ́ ẹ̀dùn lẹ̀ ó ti dé báyìí ní kíákíá fún mi gẹ́gẹ́ bí abiyamọ máa wà lọ òun náà wá ṣàánú rẹ̀. ìyá wa ọmọbìnrin yìí òun ò ní lè tẹ̀lé yín lọlé òun á yí wà láyìíká pẹ̀lú wa tí ẹ̀yìn á fi lọ pẹ̀lú ọmọkùnrin náà mo fi ọlọ́run orí òkè mo fi sìn ọmọkùnrin náà jẹ́ ni mà. ó dá alàgbà kí ló máa jẹ. àmín ṣẹ́gun fún wọn àmín wà pẹ̀lú wọn dúró tì wọ́n ní orúkọ jésù ni a gba àdúrà. àmín àmín àmín lórúkọ jésù. aleluya. aleluya. ẹ kú jòkó ẹ bàrà jídé àdúpẹ́ pé a pè é ẹ̀sìn jẹ́ wa ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà wọ́n á fẹ́ kẹ́ ẹ mọ kíní kan dájú o pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa pátápátá àmọ́ ọ̀nà tí oníkálukú ń gbà dẹ́ṣẹ̀ òun ló yàtọ̀ síra wọn wọ́n á fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ń tẹ̀dá bá ṣe níkọ̀kọ̀ báyìí kedere báyìí ni Olódùmarè òun olúwa kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kóró inú pìwàdà alàgbà kí ni ohun tí ẹ mọ̀ nípa oyún arábìnrin yìí. alàgbà mo gbà pé ẹlẹ́ṣẹ̀ ni mí lóòótọ́ àmọ́ ọmọlẹ́wà ló sún mi sí gbogbo eléyìí. babájídé bíi ti báwo. ohun gangan lọ dáadáa tó dá gbogbo eléyìí sílẹ̀. Si ṣó wá ṣe ń bínú. ọmọlẹ́wà mi ò bínú ìfẹ́ ò gbọ́dọ̀ bínú bọ́rọ̀ náà ṣe dùn mí lọ́kàn mi ó tẹ̀ dá mi lójú pé èmi náà máa ṣiṣẹ́ máa lówó torí bàbá mi jẹ́ kó yé mi pé ọjọ́ ọ̀la mi máa dà má dàbí ló fọkàn balẹ̀ ló máa fẹ́ kí ni kò dẹ̀ nínú ìwà máa bọ́kùnrin àdúró mo lò máa bóbẹ̀rẹ̀. ìbànújẹ́ yìí lórí mo tó mú mi rìn nínú ayé ni mo fi gba ọ̀nà ẹ̀bùrú láti gbìyànjú láti ṣe òògùn wọn àmọ́ nígbà tówó náà dé mo fẹ́ ọmọbìnrin mìíràn àmọ́ gbogbo tí mo ṣe pátá n rò pé ó ti bọ́ sí pamọ́ mi ò mọ̀ pé kedere báyìí ló wà níwájú ọkọ ọmọbìnrin náà ò lè pinnu ṣòro débi tó máa tẹ̀yìn kọ́mọ kan fún mi. ọmọbìnrin náà wá ń kọ́ báyìí. alàgbà ọmọbìnrin náà ti kú àmọ́ nígbà tí mo wá wò ó yá ah, ìyá yìí ò gbọ́dọ̀ jẹ mí bẹ́ẹ̀ gbé ni mo fi pinnu láti padà ọ̀fẹ́ ọmọlẹ́wà kóò náà lè jẹ nínú ìyá kó tọ́wò nínú aburú tó sún mi sí kó lè mọ bó ṣe rí. ojú sólẹ̀ kan sí lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Mm. Mm. Mm. ṣé o ti tán? mo gbọ́ ah, tó yẹ kí n ṣe òun ló simple jù ní kí n kìlọ̀ mọ́ báyìí. ṣé eléyìí wà dájú kọ́ ní kí n máa kí n pọn ewúrẹ́ láàrin ọjà rẹ̀ ṣé ti this is a big role to play in your life. ṣé kò jẹ́ ṣú ọkọ̀ ọmọ wa lórí wa yìí. èyí tó ju ọmọ ọgbọ̀n lọ àbí. ìyá mi ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láti wákàtí lè lójú ọ̀rọ̀ ìmọ̀ láì lé ní pẹ̀lú ìkọ̀kọ̀ rẹ̀ kí máa ṣe ìkọ̀kọ̀ rẹ̀ wọ́n láì. irú ọjọ́ ẹ̀mí hmm. ò ní ẹ bá gbàgbé ènìyàn láì. àmì àmì jésù àmì lórúkọ jésù àdúrà tèmi hmm. ah, hmm. náà ń gbà Ọmọlẹ́wà, wojú. I hate you with passion. Mami, Mami, ṣé mo pé ilẹ̀ báyé mi jẹ? Kò ń ṣe Babájídé ló báyé mi jẹ. Ah. Ọmọlẹ́wà, Ọmọlẹ́wà, ọmọ bí ọkọ mi, ọ̀rọ̀ kan máa ń gbé mi nínú láti ìjọba àti ìfẹ́ báyìí ọkọ mi ọ̀rọ̀ nípa ọmọkùnrin tó ń tẹ̀lé ẹ̀ káàkiri torí àjọṣepọ̀ wa àtọmọkùnrin èmi ò rò pé èso gidi kankan lè tibẹ̀ jáde. ọmọ irú ọ̀rọ̀ wo lè ń sọ yìí ṣé ìyẹn ò dáa tó lọ́mọkùnrin ni ṣé kò yáyì tó lọ́mọkùnrin ni àmọ́ mi mi láìpẹ́ ilé ìfẹ́ ìsọ yẹn ṣé bá sọ pé kò dáa lọ́mọkùnrin ṣé ẹ fẹ́ wọ́kọ fún mi ni abẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni. òótọ́ ni mi ò lè wá ọkọ fún ẹ because you look beautiful more than kí n máa sọ pé mo wọkọ fún ọmọ mi but the only thing ni pé tó bá rí ọmọkùnrin ah, àlùbáríkà tó kéré to tóbi kò sí lára àná ó dá mi lójú pé ọjọ́ ọ̀la ẹ̀gán kò lè sọ kankan ìjọ́ kìíní tó ní kó ra fóònù fún ẹ kí ló sọ fún ẹ. ah mọ́mi ó ṣàtẹ̀ ṣe try èèyàn tó ra fóònù two five fún mi ọ̀gá ni nà ó <laughs> tẹ́pẹ́ recession wà ní gbogbo òwò ó wà gbogbo òru tí gbogbo èèyàn mọ̀ ó hmm. try now trying is possible best láti ṣọkọ ìyàwó lórí mi mú mi dé ìsòtò ọ̀gbìn ìkó olúwa ní mú nílà láì ṣe làálàá. àbẹ́ ah, ẹ̀rọ lọ ó ra fóònù two five fún mi èmi gan tí mo bí ẹ lọ́mọ mò ń lo hundred mò ń pink dókítà ni wọ́n bá sọ̀rọ̀ mú mi wò ó ẹ má wọ rè lọlọkọ ni kémi báyọ̀ sọ̀rọ̀ èyí ṣáàjú èmi sílẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ mú mi. ó ti padà yé mi àmọ́ ọ̀rọ̀ yorùbá lèmi máa tẹ̀lé tó sọ yí pé ìran mẹ́ta kò kí n tòṣì bàbá ò lè tòṣì kí bàbá bàbá tòṣì ọmọ náà wà tòṣì o rárá a fẹ́ fi òpin sí níbi tí ó bá dé báyìí báyìí báyìí báyìí. ẹ ẹ mú mi kí wà ní gbogbo òtún ọ̀rọ̀ tẹ ẹ sọ because bí tẹ ẹ mọ ọ̀rọ̀ òye mi ah. ẹ kí lè ń ṣá láti máa sọ. Ah. ó tọ́ fi ọkọ mi kò sí mọ̀ sọ owó ni kókó ìfẹ́ tí kò bá sí owó nínú asán ni o ọmọkùnrin tí mo wo ìkó lè ní láárí kó wá wá ìrìnkúrìn ẹ̀sìn ẹ̀ nítorí pé a ní ìdíwó nínú rẹ̀. alàgbà ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ájú ọmọ ni mo ní kì í ṣe ẹyọkọ tí mo bí ọkọ ṣoṣo ni mo fẹ́ ṣáájú lórí ọmọ mi ni. ìyá wa ọ̀rọ̀ ọmọ ni ẹ ń pariwo àmọ́ ẹ ò yànnàná ẹ̀ fún ọmọ yín débi pé ẹ ṣì lọ́nà mélòó mélòó àwọn òbí mi ni wọ́n á máa sáré ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ láì mọ̀ wípé àwọn ń gbẹ́gi dínà ọjọ́ ọ̀la àwọn ọmọ náà ni nítorí wípé wọ́n fẹ́ kó ṣe oríire àmọ́ Bàràjídé ẹ̀yin ò mọ̀ pé èṣù ò ní fúnni ní nǹkan ẹyọ kan kó má fi gba ìlọ́po lọ́wọ́ èèyàn torí pé ọ̀nà tẹ́yìn náà gbà pinlẹ̀ ọ̀rọ̀ yín àtọ̀ wà nínú tí wọ́n lò fún yín tó pẹ́ bẹ́yìn náà ṣe wà yìí ẹ lè fóbìnrin lóyún ó wà nínú tí wọ́n fi gbé ilé ajé fún yín wọn sọ délẹ̀ délẹ̀ fún yín. Ah. ẹ wo èmi kì í ṣe ọjọ́ ẹkún yín ọjọ́ ẹkún yín kù síwájú torí pé eléyìí á máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin bíi tiyín tó jẹ́ wípé wọn ò ní fi ìlàkàyè gbé ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn tí wọ́n bára wọn yálà ọ̀rẹ́ ló gbà ni àbí òbí tó bi òun ló gbà torí pé first Timothy chapter six verse nine. Ah, alàgbà no ẹbí verse yẹn lé ẹbí verse yẹn lé ẹbí bá mi bọmọ mi ìṣàánú mi bá mi bọmọ mi bàbá dídí bàbá dídí àwọn abọ́lọ̀ rẹ̀ mo padà bọ̀ alàgbà kí láti ṣe lórí ọ̀rọ̀ ọmọ mi. ẹ jẹ́ ká fi sí ọwọ́ Olúwa a ó sì lọ nínú àdúrà. Ah, Praise the Lord. Hallelujah. Hallelujah. Ẹ súnmọ́ wọn. Àwọn ọmọ mi dà. Kí la fẹ́ lò fún alàgbà? Ó yà pẹ̀lú ọkọ mi díẹ̀ díẹ̀. Bó ti máa ń ṣèyàn nìyẹn. Ìyá àgbà. Ìyá àgbà mú kọ. Pẹ̀lú ọkọ mi. Alàgbà. Alàgbà. Ẹ bá mi rojú bíbí ẹ alàgbà bàbá mi ni bàbá mi ni. <laughs>